billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim mi fẹ́ pẹ́ lórí fídíò yìí may peace and blessing of God be upon those that are watching me right now mo dúpẹ́ lọ́wọ́ yín o God bless you all. Um, topic kan la ti ṣe tẹ̀tẹ́lẹ̀ a pè ní forty years àwọn mo pè ní forty years pé forty years àwọn ni wọ́n ṣe ń rotate ayé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ní life begins at forty years because torí pé kí ni forty years ló ti mọ̀ pé ah ó tó gẹ́ ó to get, you know your left from right yes ó possible káwọn kan ti mọ̀ before then àmọ́ ní forty yẹn ìwọ tó bá ti mọ̀ ó ti tán nìyẹn wọ́n ní a fool at forty is a fool forever àmọ́ this particular topic tá à ń lọ di pé àwọn kan ní ní forty yẹn forty something yẹn làwọn bẹ̀rẹ̀ sí ní gbádùn ọkùnrin ju ìgbà táwọn wà ní older age lọ àwọn kan ní irọ́ ni kò rí bẹ́ẹ̀ èmi wá ní èmi support ẹ̀ pé it is true lóòótọ́ ni mi generalize ẹ o bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹ gbọ́dọ̀ generalize ẹ pé ní forty years o àwọn nǹkan àbí forty plus àwọn nǹkan ò dùn mọ́ àwọn nǹkan ò wẹ́ẹ̀tì mọ́ ẹ mọ́ generalize ẹ jẹ́ kó jẹ́ percentages ẹ fi sẹ́yìn percentage because kò rí bẹ́ẹ̀ pátápátá fáwọn àwọn ẹlòmíì lóòótọ́ ní forty years làwọn míì bẹ̀rẹ̀ sí ní gbádùn ọkùnrin ó dẹ̀ ní reason and this four, four reasons mo mú wá alákọ̀ọ́kọ́ òní pé òní pé ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ ṣe rí báwọn èèyàn ṣe sanra táwọn èèyàn kan slim táwọn èèyàn kan bẹ̀rẹ̀ menses wọn ní earlier àwọn kan bẹ̀rẹ̀ ní later age bẹ́ẹ̀ náà ní monopause báwọn kan ṣe ṣe monopause ní thirty seven làwọn kan ṣe ní forty five làwọn kan gan sixty years yes then nígbà tí ọ̀rọ̀ monopause rí bẹ́ẹ̀ yẹn tí ọ̀rọ̀ menstruation rí bẹ́ẹ̀ yẹn ẹ dákun tó rí sọ́dọ̀ ẹ̀yìn yẹn tẹ́ ń gbọ́ mi ṣé wetness náà ní rí bẹ́ẹ̀ adùn ọkùnrin náà sí obìnrin adùn ọkùnrin sóbìnrin ṣé kò ní rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ definitely bẹ́ẹ̀ yẹn ọ̀kan nìyẹn then secondly number two ó ní pé family planning tá à ń wí yìí ó ń dry ara ni sharp sharp ó máa lé estrogen level ni ó máa ń jẹ́ kí ọkùnrin gan obìnrin kí ọkùnrin tètè rùn sí i torí pé kí ni wọ́n fẹ́ fi birth control tó bá dẹ̀ fẹ́ control birth ló ṣe gbogbo àwọn kíní ló máa mú wálẹ̀ estrogen level náà ó máa wálẹ̀ sharp sharp èmi ò jiyàn rẹ̀ pé estrogen level àwọn younger age ó sì ju ti forty years mi jiyàn yẹn àmọ́ ẹ jẹ́ ká mọ̀ pé kí scientist, tó dé àwọn ayé ti ń ṣayé wọn ìgbà tí sáyẹ́ntìsì tó dé làwọn èèyàn mọ̀ nǹkan tó ń jẹ́ estrogen estrogen level kó so bó ṣe rí nìyẹn ìwọ tó tí ọ̀tá ẹ̀ pẹ̀lú oríṣiríṣi oògùn bíi oògùn family planning ara rẹ̀ sì máa wà bí ọlọ́run ṣe dáa nísìn àwọn mi ò tí ì márì wọ́n lọ ń lo family planning pills and injections why and tí yẹn bẹ́ẹ̀ tó bá tètè wá márì tó máa fi di thirty eight years lóòótọ́ ṣé kò ní ti dry ní forty but ìwọ tó o bá wà bọ́nà ṣe dá ẹ tó o tó o ṣe gbogbo àwọn ṣe peace yẹn ara rẹ sì máa wà bọ́nà ṣe dá ẹ bá ṣe sọ lálàkọ́kọ́ then the third point ni òun ni pé bí yẹn ṣe ń relax sí bí yẹn ṣe ń relax sí ìgbà tí wọ́n wà ní younger age oníkálukú wọn tí wọ́n ṣe èmi ò encourage ẹ o àdínní mi ò ní kí n encourage ẹ o ìgbà tí wọ́n ṣe wọ́n ṣe ní bòńkẹ́lẹ́ ni wọn ò túraká wọ́n ṣe pẹ̀lú ẹ̀rù bíbà bóyá màá lóyún bóyá màá ṣe disease eléyìí ò kì í ṣọkọ mi tí mọ́mì mi bá gbọ́n kọ́ tí dáàdì mi bá gbọ́n kọ́ tí bọ̀bọ́ mi bá sá lọ kọ́ wọn ò fi tọkàntọkàn ṣe wọn ò relax nítorí ẹ̀ àwọn tó lọ bá ògbádùn ọkùnrin yẹn lóòótọ́ ni ẹ̀rù bíbà wọn máa jẹ́ kí wọ́n wà rigid wọn ò lè wọn ò lè wet dípò tí wọ́n sọ pé àwọn ò gbádùn ọkùnrin nǹkan tó fà á fún àwọn ìyẹn nìyẹn àmọ́ àwa lè sọ wa wá rí àwọn ọmọ kékeré kan tó lẹ́ pé ọlọ́run ti jàrábà àbúzùbìlá iná ṣètàn ìrìnàjò àtọ́gàfúrúlá àwọn kékeré kan wà tó yẹ pé àwọn mú bí iṣẹ́ ni wọ́n mú kí nìyẹn bí iṣẹ́ àwọn dé ẹ̀yìn mọ̀ pé wọn ò lè pọ̀ sáńsán they were very few in number àwọn ọmọ tó lọ́n wá àwọn tí wọ́n wá wá láti léere tí àwọn òbí wọn sì kọ́ tí wọ́n yọ́lẹ̀ ṣe é ṣe mọ̀ pé àwọn yẹn pọ̀ in numbers tí wọ́n bá ṣe gan wọ́n ní délé ròyìn tí wọ́n bá ṣe gan wọ́n ní ever sọ pé anybody wọ́n dà kán mọ́ bẹ́ẹ̀ ni so mo fi sọ wípé báwo lẹ ṣe relax sí so àwọn forty years ní ọ̀pọ̀lọpọ̀ ti marry tó bá ti wà lára ọ̀dọ̀ ọkọ ẹ̀ èwo làbúrò máa ń di ara ká òní di araka wàá tú araka tóyún bá dé alhamdulilayi ó dẹ̀ mọ̀ pọ́kọ ẹni kò sí disease bí disease bá ti wà náà ọlọ́ọ̀bù alékè disease o ó ti mọ ibi tó ti wá tó o bá ti ṣèrànù káàkiri ìdí tó fà á nìyẹn tábàtẹ̀ wàá rí mistakenly èèyàn tó ti wọ forty tó ti márì tóyún bá dé nígbà yẹn ṣó máa bẹ̀rù ni kò ní bẹ̀rù ó mọ̀ pé ọwọ́ ara òun lòún fi ṣe ra tí disease náà bá dé ní èjì yẹn ó mọ̀ pé ọwọ́ ara òun fi ṣe ra ní èjì yẹn obìnrin forty àbí forty àbò ó mọ ọkùnrin tó fẹ́ ó mọ ọkùnrin tó fẹ́ ó mọ ibi tó yẹ kí wọ́n ti fọwọ́ kàn ó mọ ibi tó yẹ kí wọ́n ti fọwọ́ kàn ẹ̀rù oníbà á tẹ̀ tún mọ àwọn ọkùnrin míì nígbà míì ìyẹn that is that then number four ó ní pé ìwọ as a married woman irú ọkọ wo lọkọ ẹ ṣé ọkọ tó jẹ́ pé tara ẹ̀ nìkan ló mọ̀ ni àbí ọkọ tó jẹ́ pé ó ń fẹ́ ìdùnnú ìyàwó rẹ̀ tí eré ọkọ àtìyàwó bá ti tó ṣe irú ọkọ̀ wo ni ti tiẹ̀ ṣé ọkọ̀ sharp sharp to the answer tó jẹ́ pé tààrà ẹnìkan ló mọ̀ àbẹ́yì tó fẹ́ kí mo ìyàwó mi yìí mo fẹ́ kó gbádùn ẹ̀ mo fẹ́ kó náà kó kàn ṣé irú ọkọ̀ yẹn ni tó bá yẹ pé irú ọkọ̀ tó fẹ́ kí ìyàwó rẹ̀ náà pé kó gbádùn ẹ̀ ó máa farabalẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ṣe ẹ̀ka tó yẹ kó ṣe sí ọkùnrin àwọn alálùbáríkà máa ń ṣe fún ìyàwó wọn tó jẹ́ pé ìwọ ọkùnrin ìwọ obìnrin ò lè ever sọ pé ah, irú ọkọ̀ wa lélẹ̀ ò lè ever mo sì mọ àwọn obìnrin àwọn obìnrin ní èjì yẹn gẹ́kíá wọ́n máa ń nífẹ̀ẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀ irú ọkùnrin tó bá ní sùúrù fún wọn pé à ibi báyìí ló yẹ ni mo mọ̀ tí n ti bá di ìyàwó mi mú tó láìkì ibi báyìí ni mo mọ̀ pé tí n bá dì í mú tí kò ní fẹ́ obìnrin mọ́ fẹ́ náà ló yàn bẹ́ẹ̀ wọ́n lè gbé orí rẹ̀ báyìí wọ́n lè gbé fún ọkùnrin bẹ́ẹ̀ yẹn ní èjì yẹn so ara kan tí mo fi táwọn kan fi sọ wípé àwọn ń gbádùn ọkùnrin ní èjì yẹn ju bàtà wọn wà ní yọǹga èjì lọ ní àfikún fún yín tẹ́ fi mọ̀ pé forty years ẹni tó bá wà ní forty years hope o loss hope o loss kankankankankan ara sì máa dà ìwọ tó o bá tí ì kú nọ́sẹ̀sì jẹ prophet anabi muhammad sallallahu alayhi wa sallam twenty five years ni ló wà tó dẹ̀ fẹ́ ìyàwó rẹ̀ tá a mọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa àdíjọ́ ti kubra ó fẹ́ ní forty years wọ́n dẹ̀ bímọ méje ọ̀tọ̀ọ̀tọ̀ fúnra wọn ẹ̀yin ẹ wo age tó fi bímọ yẹn ẹ̀yin ẹ wo èjì tó fi tọ́mọ kẹwà àdèmọ́ èjì ẹ̀ ṣe mọ̀ pé ilẹ̀ ti rẹ̀ nítorí pé kí ni wọn ò jẹ́ kankan wọn ò kó immunization kò sí immunization kankan ńgbà yẹn àbí pé kò sí immunization kò sí family planning bẹ́ẹ̀ ni kò sí kankan tó wọ́n pè ní estrogen level wọ́n ṣàwà wọ́n ṣe nǹkan tó tí ọlọ́run rán wọn títí tí wọ́n ṣe àmọ́ islamically wọ́n encourage kí èèyàn tètè máa rí nítorí ṣekúṣe islamically ń fẹ́ kí èèyàn tètè máa rí nítorí ṣekúṣe despite that so ní ọwọ́ bíbá yìí ní sádìbí táwa wà àwọn obìnrin máa ń tètè márì wọ́n máa ń tètè márì yẹ̀s àmọ́ ṣé wọ́n lè tètè márì yẹn náà ni wọ́n ń gbádùn ọkùnrin rárá ẹ ẹ́ ra wọn mi wọ́n sá lọ wọ́n ní kí ní ìyàwó lè bí ẹ̀ depends is too much so irú obìnrin bẹ́ẹ̀ yẹn irú obìnrin bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe fẹ́ kó sọra kalẹ̀ tí kò tó máa gbádùn ọkùnrin kò lè gbádùn ọkùnrin ẹ ra àwọn míì nu wọn tí wọn ní láwọn ọmọ yọǹga yẹn àwọn ọmọ twenty àwọn ọmọ eighteen twenty máa ní apá bíbá wọn ní àwọn ò ní lè lọ toilet nígbà tí àwọn àwọn àtàwọn kan tí òun àtọkàn bá ríra àwọn ò lọ sí toilet i have this particular one that told me that pé òun ò ní lè lọ mo dẹ̀ wọ́n pé òun lẹ́nu àti sọ̀rọ̀ ni àwọn tó lẹ́nu àti sọ̀rọ̀ ń kọ́ òun lẹ́nu àti sọ̀rọ̀ ni onítorí òun tó ọkàn bá ti ṣetán pẹ̀lú òun pé òun ò kí lè lọ toilet òun òun máa dúró títí dijọ́ kejì ok irú ọmọ bẹ́ẹ̀ ṣé ó máa ṣe ń jọ ó máa fẹ́ ṣe ó máa sá lọ ṣé irú ọmọ bẹ́ẹ̀ gan ṣé nǹkan tó máa pè ní wẹ́ẹ̀tì ṣé ó wẹ́ẹ̀tì èèyàn tó gbádùn ọkùnrin dípò tó máa wẹ̀t so gbogbo orú àwọn kàtígórì èèyàn tó fọ́ọ̀lù sí ọ́ndà pé à ah, ní forty years yìí alhamdulilayi àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyẹn wá wo orúkọ bẹ́ẹ̀ mo ti rí ọmọ kan tó ní tó tètè má rì rí tó bá ti di ní tó bá ti di alálẹ́ ìgbà yẹn ló máa ní kíní kan spirit kan wọ̀ ńlára ló máa máa ṣe ló máa máa ṣe kàtàkàtà wọ́n máa ṣe bíi miraku wọ́n máa ṣe bíi èèyàn tó ti ya wèrè wọ́n ní kinní kan tí wọ́n pè ní bòrí ni wọ́n pè ní bòrí ní ọwọ́ ọ̀sàlẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn haúsá bíbí wọ́n ní spirit bad spirit ni ló máa ń wọ̀ lára ní rọ̀lẹ́rọ̀lẹ́ pé àwọn bad spirit yẹn wọ́n fẹ́ kó gbélé ọkọ mo wo ọmọ yìí mo wò ó wò ó wò mo ní káì kò sí bad spirit mo wá súnmọ́ ọmọ yẹn mo ní ìyẹn kẹ́kọ̀ọ́ bọ́ wa sọ fún mi mo mọ̀ nǹkan tó ń ṣe mo ní ẹ̀rù bíbà ni ó ní wàhálà ẹ̀rù bíbà ni ó ṣeun ẹ̀rù bíbà ń pé pé òun ò lè bí ẹ̀rẹ̀ mọ́ òun ò lè bí ẹ̀rẹ̀ mo bá ní tọ́ ọlọ́run gbà fún wa ọlọ́run gbà fún wa mo tẹ̀ fi style mo bá pe mọ́mí ẹ̀ mọ́mí ọmọ náà haúsá ni wọ́n mo bá ṣèdè sí wọn mo ní nǹkan báyìí báyìí ló ń ṣe ọmọ ẹ̀ nǹkan báyìí báyìí ló ń ṣe ọmọ ẹ̀ ìwọ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ẹ bá bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ bóyá nǹkan máa change pẹ̀lú ògo títọ́ lọ́n wọ́n sì gbà sí mi lẹ́nu ìgbà tí wọ́n padà wá rí ọmọ yẹn lọ́jà ó ti bímọ mẹ́ta wàláì tẹ̀lá ó ti bímọ ní ọkọ rẹ̀ kọ́sọ́ ọkọ ẹ̀ náà ní ní ọkọ náà ní borí wọn kọ́ ọ ní alhamdulilayi kò sí borí mọ́ ẹ wá wo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn so this is on point bringing my way to your life bye for now.